ọ̀rọ̀ mà ti ń kọ sísọ báyìí àwọn agbébọn ò mà jẹ́ káwọn aráàlú kú wọn rí mú mi bẹ́ẹ̀ wọ́n tún ṣọṣẹ́ wọ́n tú àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́wọ̀n wọ́n lọ sọ́gbà ẹ̀wọ̀n wọ́n tú àwọn ẹlẹ́wọ̀n sílẹ̀ wọ́n pa ìsìpẹ́kítọ̀ ọlọ́pàá wọ́n lọ sáwọn ilé wọ́n dé ọjà wọ́n lọ pa àwọn ọlọ́jà kí ni ká ti pèrò eléyìí wọ́n tún ní ọmọ ọ̀rán là síná ló mú kí ẹni tó jẹ́ ọba ìyẹn èmi àtìlú Kánò kó ní ẹ wò ó kí adití ba lè gbọ́ràn la ṣe ń sọ lójú ọmọ ẹ̀ ni ẹni tó jẹ́ èmi àtìlú Kánò ìyẹn àdóbáíró bá kúkú rán aya aláṣẹ orílẹ̀-èdè yìí sí aláṣẹ lórí kíni wípé ìnira ti pọ̀ jù lábẹ́ ìṣàkóso ọkọ ẹ̀ bẹ́ẹ̀ bá sì gbàgbé wípé aya aláṣẹ náà sọ wípé ọkọ òun kó má rọgbọkúlé ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí àbí kí ni ká ti gbọ́ wípé àsìkò yìí ní àpò rẹsì kan ló ti di àádọ́rin náírà báyìí ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin náírà seventy thousand naira bẹ́ẹ̀ wọ́n ní kò rọ̀bọ̀kú lé ẹ̀ tún wá gbọ́ wọ́n ní ṣé tí ojú akátá bá léwó ṣẹ́nu adìyẹ ló yẹ ká ti gbọ́ àbí kí ni ká ti pé ẹni tí a fi joyè àwòdì tí ò lè gbẹ́dìyẹ tó tún wá jẹ́ pé irú wọn ni wọ́n tún wá ń bẹ̀lú àtẹ́lu ibi tí wọ́n ti ń jẹ tí wọ́n ti ń mu wọ́n sọra wọn di ìṣàsùn tó ń ba ìkòkò ọbẹ̀ ẹ̀ jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n jẹ́ ikọ̀ aláṣẹ lórílẹ̀‐èdè yìí tí wọ́n tún jẹ́ alákòóso ó bẹnu àtẹ́ lórílẹ̀‐èdè wọn ní kí ni ìgbà wo gan lórílẹ̀‐èdè nàìjíríà dáa orílẹ̀‐èdè nàìjíríà ń pàfọ́ nínú ìṣẹ́ ní gbogbo ìgbà ni nítorí ní gbogbo ìgbà wọ́n tó kó òrókòdo kó òrókòtò ní tá a bá ní káwó lápá ìṣẹ́ àti àìríjẹtó gbogbo ẹ̀ ló sódó sínú ètò bó ṣe ń lọ ní ìkànnì yìí ìkànnì Yorùbá Gidi TV àwọn ìròyìn yìí wọ́n ti hànde káàkiri àwọn ìwé ìròyìn lọ́lọ́kan òjọ̀kan ẹ ti mọ̀ wípé lórí ètò bó ṣe ń lọ láti máa ń jẹ́ kẹ́ ẹ mọ bí nǹkan ṣe ń lọ wọ́n ní tá a bá ń ta a máa ń tọ́ ni o tá a bá tọ́ ó máa ń padà dẹ̀rùn onídìí láṣẹ fa àwọn nǹkan tó jẹ́ kókó kókó kókó jáde láwọn ìwé ìròyìn àtàwọn nǹkan tó ti ṣẹlẹ̀ káàkiri ní bí gbogbo nǹkan ṣe ń lọ sí nǹkan tẹ̀yìn kan máa ní láti ṣe ni wípé ẹ máa bá mi ká lọ lórí ètò bó ṣe lọ bí mo ṣe máa máa tú gbogbo ẹ̀ láwẹ́ láwẹ́ fún yín bí ewé ẹ kó mọ̀ pé wọ́n ní nípele nípele báyìí ní aṣọ ìgúngún Olúwarẹ̀mílẹ́kùn Elégbèdé lórúkọ tèmi mò ń kí n káàbọ̀ lákọ̀tún bó ṣe ń lọ ní ìkànnì Yorùbá Gidi TV. Yorùbá Gidi ọ̀rọ̀ ti wá dójú ẹ̀ báyìí àwọn agbébọn mà ni wọ́n ya wo ọgbà ẹ̀wọ̀n kan wọ́n kódà nígbà tí wọ́n ya wo ọgbà ẹ̀wọ̀n yìí wọ́n tú àwọn ẹlẹ́wọ̀n sílẹ̀ àwọn ẹlẹ́wọ̀n ọ̀hún wọ́n tó méje bí mẹ́sàn-án níye lẹ́yìn èyí wọ́n tún pa ẹnìkan tó jẹ́ inspector ọlọ́pàá wọn ò wá dúró lórí èyí nìkan wọ́n tún kọjá lọ sílé ẹnìkan tó jẹ́ aṣòfin àgbà ní ìpínlẹ̀ Enugu ìyẹn aṣòfin Patrick Ndubueze oko ẹ̀ ni wọ́n lọ o wọ́n pa ọdẹ tó jẹ́ ọ̀ṣẹ́ ọlọ́pàá tó ń ṣọ́ oko yìí wọ́n tún jí gbé gan pàápàá gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alábòójútó iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Enugu ṣe sọ ìyẹn àbókí Danjuma ó ní ẹ wò ó ẹni tí wọ́n jí gbé yìí la máa rí padà o ṣùgbọ́n ẹni tí wọ́n wá pa ńkọ́ ẹni tí wọ́n wá pa ńkọ́ bó tiẹ̀ rí àwọn tí wọ́n ṣeṣẹ́ láabi yìí ìyẹn àwọn agbébọn ọ̀hún ṣó tó ẹ̀mí tó lọ sí i àbí tàwọn ẹlẹ́wọ̀n tí wọ́n ṣí sílẹ̀ ẹni ebi pa sèré kò gbọ́ àfàrò àwọn ẹlẹ́wọ̀n ọ̀hún tí wọ́n ṣí sílẹ̀ tó ń bá darapọ̀ mọ́ àárín ìlú irú ọmọ wo lẹ rò bóyá irú àwọn yẹn fẹ́ bí irú èso wo lọ́tún fẹ́ so bẹ́ẹ̀ tá a bá bẹ́ẹ̀ràn wí ká bẹ́ẹ̀ràn wí kò sẹ́jọ́ lọ́wọ́ ẹni tó jàmàlà tí ò ṣánwọ̀ ẹni tó fẹ̀gùn ṣiṣẹ́ náà mọ̀ ni bí ìlú bá da tí ìlú rójú tí ìlú tòrò tẹ́kùn ń ké bí eku tí ẹyẹ ń ké bí ẹyẹ tọ́mọ ènìyàn ń fọhùn bí ọmọ ènìyàn ó ṣeé ṣe kó má sí àwọn alọ́nilọ́wọ́gbà ó ṣeé ṣe kó má sí àwọn jàǹdùkú ká má wàá sọ wípé wọ́n ń pa kúkúrú wọ́n ń pa gígùn ẹ jẹ́ ká tún jọ wò lápá bí ṣé kúkú mọ̀ pé bó ṣe ń lọ ni adẹ́fi ká máa tá ká dẹ̀ máa tọ̀ ọ́ kó má bàa yí wọn mọ́ wà lọ́wọ́ ẹ jẹ́ àtúnjọ wò lápá bí o wípé ká ní wípé lórílẹ̀‐èdè yìí àwọn nǹkan ò gbówó lórí ju bó ṣe yẹ lọ ó ṣeé ṣe o kí ètò ààbò kó má bàa bàjẹ́ débi tá a wà yìí ṣùgbọ́n ibi tá a bára wà yìí kí wá lọ́nà àbáyọ kí lọ́nà àbáyọ láti bẹ̀ ni mo tún dé orí ìròyìn eléyìí yorùbá bọ̀ wọ́n ní ọmọ náà là ń rán sí náà kí adití ba lè gbọ́ la ṣe máa ń sọ lójú irú ọmọ wọn ẹni tó jẹ́ emir ti ìpínlẹ̀ kano ìyẹn alhaji aminu adobayero ọmọ àti ránṣẹ́ kò bá kùngbé ṣọwọ́ sí aláṣẹ orílẹ̀-èdè yìí ìyẹn aláṣẹ bọ́lá tinubu bàbá ni ẹ wò tá a bá ní ká máa wò náà ká máa wò ìgbà wo ni má kú òní kú ni ẹni tó jẹ emir Kano yìí ló bá sọ fún aya aláṣẹ orílẹ̀-èdè yìí ìyẹn Olúrẹ̀mí Tinubu wípé aṣọ tó kọgun sí eégún là ń pè ní jẹ̀pẹ́ o nítorí ìwọ ló kọgun sí aláṣẹ nítorí ìwọ ni aya ẹ bá wòye pé Olúrẹ̀mí Tinubu jẹ aya aláṣẹ orílẹ̀ yìí ọ̀rọ̀ yìí jẹyọ lákòókò tí aya aláṣẹ Olúrẹ̀mí Tinubu ṣe àbẹ̀wò ẹ̀lẹ́ńbẹ̀ sí ààfin emir ti ìlú Kano láti lọ bá bàbá lálejò bàbá ni ó tiẹ̀ já ẹ bí o ṣe wá bá mi lálejò yìí náà ó dà bẹ́ẹ̀ ni wọ́n fi wá wò ó wípé káwọn kúkú rún aya aláṣẹ sí aláṣẹ o nínú ìròyìn tó jáde gẹ́gẹ́ bó ṣe wà lákọọ́lẹ̀ nínú ìwé ìròyìn ó jẹ́ kó di mímọ̀ wípé ẹni tó jẹ́ emir ìpínlẹ̀ Kano ìyẹn Alhaji Ado Bayero lọ́jọ́ ajé sọ fún obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè yìí Olúrẹ̀mí Tinubu wípé ìnira ti pọ̀ jù lábẹ́ ìṣàkóso ọkọ rẹ̀ o tó jẹ́ Ahmed Bọ́lá Tinubu nítorí ẹnu àgbà lọ́ní obì ń gbó sí bẹ́ẹ̀ ló ṣe jẹ́ pé àgbà kì wà lọ́jà kó rí ọmọ tuntun wọ́ ni ẹni tó jẹ́ emir ìpínlẹ̀ Kano bá sọ wípé ìnira yìí pọ̀ jù aráàlú ń kígbe pàápàá nípínlẹ̀ Kano àwọn èèyàn ń fẹ̀hónú wọn àwọn èèyàn ń kanra ọ̀wọ́n gógó ti pọ̀ jù oúnjẹ ni o àbí àwọn nǹkan tá a fi ń dáná tó fi dé afẹ́fẹ́ gáàsì tá à ń lò ẹgbọ́n ná afẹ́fẹ́ gáàsì mà ti di one thousand five hundred naira per kg báyìí kí là ń wọ́ọ̀kì kí là ń gẹ̀ẹ́tì báyìí nílùú yìí ẹ̀mí akánà sọ̀rọ̀ ilẹ̀ bẹ́ẹ̀ ni aya aláṣẹ tẹ̀ bá gbàgbé o wípé wọ́n ti fẹnu yẹran sáwojú bá a ṣe rí wọn yìí lọ kódà wọ́n sọ títí títí wípé aláṣẹ ọkọ̀ àwọn tó bá dórí ipò eku akébí eku o ẹyẹ aké bí ẹyẹ ohun gbogbo á tù wá lára nítorí wípé wọ́n ti ní omi lámù kó tó di pé èjì dé ṣùgbọ́n èsúrò ọ̀rọ̀ yìí mà pàdídà òun lajá nítorí wípé lákòókò ìṣàkóso ọkọ wọn yìí gan ní nǹkan ti gbówó lórí ju bó ṣe yẹ lọ gàrí lọ́wọ́lọ́wọ́ báyìí tá a bá fẹ́ ra ike gàrí kan ǹjẹ́ jẹ́ mọ̀ pé lápá ọ̀dọ̀ ti wá ń bí eight hundred naira ni láwọn apá àbìkan ẹgbẹ̀rún kan náírà ni àpò rẹsì ń kọ́ èyí tí wọ́n ti wá ń pèsè tán nítorí orílẹ̀ nàìjíríà wọ́n ní nàìjíríà rice nàìjíríà kìíní kan tẹ́ ẹ bá wo nàìjíríà rice ọ̀hún náà tá à ń pèsè lábẹ́lé fifty eight thousand naira èyí tí wọ́n ní tilẹ̀ òkèèrè seventy thousand naira tá a bá dé ọjà ó ṣeé ṣe kówó ètò ti gbẹnu sókè ni ó mú kí Emir Kánò sọ wípé àìtètè sọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ orí burúkú ni o lọ́ fi ké tọ̀tàn wípé olúrẹ̀mí tinubu dákun bá wa sọ fún ọkọ ẹ̀ kí wọ́n bá lómi tútù ìnira yìí pọ̀ jù ó tó gẹ́ alùbàtà kan kì í dárin ọ̀rọ̀ ìlú wa yìí ó mà ti wá ó ti kọ sísọ báyìí nítorí àwọn tá a fi joyè àwòdì kán lè gbẹ́dìyẹ ọ̀tọ̀ máa nǹkan tí wọ́n ń gbé wọ́n ní tí ojú akátá bá ń léwó ẹgbọ́ sẹ́nu adìyẹ ló yẹ ká ti gbọ́ kí ni ká ti pe ọ̀kan lára àwọn tí wọ́n jẹ́ ikọ̀ aláṣẹ tí wọ́n jẹ́ pé àwọn gan ló tún jáde síta láti máa sọ àwọn ọ̀rọ̀ tí ò ṣe máa gbọ́ sétí ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí aláṣẹ lórí ètò ìròyìn àti ìlànà tó gbọ̀ngbọ́ ìyẹn Báyọ̀ Ọ̀nànúgà ó mà ti sọ̀rọ̀ oníṣẹ́ rí orílẹ̀ Nàìjíríà tá à ń pariwo yìí orílẹ̀ Nàìjíríà ti wà nínú ìṣẹ́ ìyà àti ọ̀wọ́n gógó ọjọ́ ti pẹ́ o kì í ṣe wípé ó ṣẹ̀ṣẹ̀ wáyé lásìkò tá a wà yìí kódà ó tẹnumọ́ wípé tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn orílẹ̀-èdè tí wọ́n ń pàfọ̀ nínú ìyà àti ìṣẹ́ orílẹ̀-èdè nàìjíríà ni orílẹ̀-èdè yìí kan náà òun ni wọ́n yan arákùnrin yìí sípò tí ò dẹ̀ kọ́ o orílẹ̀-èdè yìí ni gbogbo wọn ń sá kìtìràkìtà wọ́n ń sá kíjokíjo láti wọnú ẹ̀ gẹ́gẹ́ bí olóṣèlú àti àwọn tí wọ́n fi òṣèlú yàn sípò orílẹ̀-èdè yìí làwọn kan ti lọ ń rawọ́ ẹ̀bẹ̀ sí aláṣẹ pé ẹjọ́ ẹ̀yàn wá sípò àwa náà fẹ́ gbẹnu sí gbogbo ohun àmúṣọrò orílẹ̀-èdè yìí bẹ́ẹ̀ ẹnu wọn náà la ti ń gbọ́ wípé orílẹ̀-èdè nàìjíríà kí ni òṣìṣẹ́ ìyà ló máa ń bá a fínra kódà lára àwọn orílẹ̀-èdè lágbàáyé tá a bá ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè tí ìṣẹ́ ń bá fínra jù orílẹ̀-èdè nàìjíríà lẹ́kọ̀ọ́kọ́ máa bá ń bẹ̀ ó wà lára àwọn tí wọ́n gba fi ẹ̀yẹ nínú àwọn orílẹ̀-èdè tí awo ò fi bẹ́ẹ̀ kájùlù fún bẹ́ẹ̀ kẹ̀rẹ́ ọ̀kan nínú àwọn olùdámọ̀ràn pàtàkì ẹ gbọ́ àmọ̀ràn wọn gan ni wọ́n wá ń gba aláṣẹ tí wọ́n tún wá lẹ́nu ọ̀rọ̀ láti máa sọ̀rọ̀ eléyìí jáde kò yẹ kó jẹ́ pé irú wọn tá a yàn sípò tá à ń wò ó gẹ́gẹ́ bíi wípé wọ́n ní òye àti ìmọ̀ kíkún nípa òṣèlú àti ìtòlú àti gbígba àwọn èèyàn lámọ̀ràn pàápàá láṣẹ láti rí wípé ohun gbogbo ó tò kí wọ́n bá wa lo egun òtòlò kí wọ́n fi to ohun gbogbo àwọn náà lọ tí wọ́n á sọ wípé orílẹ̀-èdè yìí ìṣẹ́ ń bá wa fẹ́ra kódà wọn ò tiẹ̀ pé ọ̀rọ̀ sọ láwùkọ tí wọ́n fara hàn tó dẹ̀ jẹ́ pé púpọ̀ nínú àwọn èèyàn ni wọ́n bá sọ̀rọ̀ ẹgbọ́n ṣó yẹ rí bẹ́ẹ̀ ṣó eléyìí ṣó dáa tá a bá wá ní kàwókẹ̀ tá a bá tọ́ tá a bá tà á tá a bá bẹ̀rẹ̀ sí máa tọ́ ó kàn àwọn náà o nítorí nínú ọrọ̀ àti mùdùmúdù orílẹ̀-èdè yìí ni wọ́n ti ń jẹ kódà wọ́n tún sọ di mímọ̀ wípé ohun agbójúlé tá a gbọ́kànlé tá a rọ̀gbọ̀kúlé lórílẹ̀-èdè yìí àti iná gbọ́kànlé tó pọ̀ jù jùlọ bẹ́ẹ̀ òfu ọjọ́ kejì ọjà ní gbogbo nǹkan tá a gbọ́kànlé yìí kí wá làwọn nǹkan tá a gbọ́kànlé gẹ́gẹ́ bí ohun tó lè mówó fún wa láti mú ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí túbọ̀ gbé pẹ́lí sí àwa náà ń mọ̀ ọ́n ṣó wáá yẹ kí wọ́n tún máa sọ̀rọ̀ eléyìí nígbà tẹ́ ẹ mọ̀ wípé orílẹ̀-èdè nàìjíríà tálákà nígbà tí ẹ mọ̀ pé orílẹ̀-èdè nàìjíríà kò sí nǹkan kan tó lè ti ilẹ̀ wa jáde wá kí ilẹ̀ tí wọ́n wá nínú ìṣèjọba àbí ṣé ká ní wọ́n joyè ẹnìkan tó pé rẹ̀ ní amọ̀ọ́mọ̀ ṣe dànìdànì ni. ó dá ẹjẹ́ ń ṣe mọ́ lápá abẹ̀yẹn kí n tún náwó gán ìròyìn eléyìí ọ̀rọ̀ tí ń dorí ó ti ń jó dórí kókó àwọn ọlọ́jà màlí àwọn agbébọn tún kọlù kì í ṣe ìkọlù nìkan o wọ́n mà tún ṣekú pa àwọn ọlọ́jà yìí gẹ́gẹ́ bí ìròyìn tó jáde nínú ìwé ìròyìn punch bó ṣe sọ àwọn mẹ́sàn-án nínú àwọn ọlọ́jà yìí ni wọ́n rán lọ sọ́run ọ̀sán gangan ọjọ́ àìkú ni àwọn ọlọ́jà náà ló koná mọ́ ọrọ̀ ajé wọn ní ìpínlẹ̀ katsina nígbà tí wọ́n koná mọ́ ọrọ̀ ajé pé bóyá táwọn bá tiẹ̀ rí tọ́rọ́ kọ́bọ̀ pa táwọn bá délé eléyìí á tó gbọ́ bùkátà ń lé wọ́n ṣetán lọ́jà wọ́n tajà tán láti mú owó tí wọ́n pa lọ́jà lọ lé òun làwọn atiláàwí yìí ni wọ́n tún dèbù wọn lọ́nà wọ́n dèbù wọn lọ́nà wọn ò béèrè owó wọn ò béèrè kankan ẹ̀mí wọn mà lọ́gbà wọ́n pa èèyàn mẹ́sàn-án lára àwọn ọlọ́jà yìí lẹ́yìn èyí wọ́n tún pa dẹ́rẹ́bà ọkọ̀ kan kí ni ká pè léyìí ètò ààbò ó ti wá di nǹkan tí ó ti di ojúṣe wa báyìí o ẹ jẹ́ ká máa wò ó wípé àwa á ti di ìjọba ara wa báyìí nítorí tá a bá ní ká máa lajú wa sílẹ̀ kọ́rọ̀ máa lọ báyìí ó ṣeé ṣe kí gbogbo nǹkan tá a rò bóyá ó máa padà da kó tún máa bàjẹ́ sí i èèyàn ò lè rìn kó rìn lọ́sàn-án a lè rìn ká rìn lálẹ́ a lè rìn ká rìn láàárọ̀ bí wọn ò bá jí èèyàn gbé wọn á pa èèyàn bí wọn ò bá sì tún pa èèyàn inú kí ọ̀wọ́n gógó àti ebi kò fẹ́ yọjú èèyàn bọ́lẹ̀ ibo gan la wá fẹ́ dorí kọ ibo la fẹ́ gbà nílùú yìí kó tó yá bẹ́ẹ̀ àwọn olórí wa we are on the matter níní gbogbo ògbà gbogbo nǹkan ló gbówó lórí àwọn tí wọ́n ń pèsè omi gan sọ wípé lásìkò yìí àwọn fẹ́ ti lè ṣe omi pa nítorí pé nǹkan táwọn ń lò bí àwọn ike àwọn ọ̀rá tí wọ́n fi ń pọn omi sí àwọn èròjà tí wọ́n fi ń mú omi mọ́ gbogbo ẹ̀ pátá ni owó ẹ̀ ti gbẹnu sókè gogogo àlékún lórí oògùn tá à ń lò àlékún lórí èso tá à ń jẹ ọwọ́ gógó lórí oúnjẹ tá à ń rà níbo làwa fẹ́ gbà ètò ààbò ní káfò ká nìṣó àwọn àgbẹ̀ wọn ò lè dáko mọ́ nítorí pé ìbẹ̀rùbojo káwọn darandaran kọ́ má wàá fi ẹran jẹko tí wọ́n dá láti bà èrè oko wọn jẹ́ ó ti gba ọkàn wọn kọ ìbẹ̀rù wípé tí àwọn bá sọ fún wọn pé kí wọ́n kúrò lórí oko kó má lọ ṣekú pa wọn ìyẹn náà wà ń bẹ̀ tí wọ́n bá tún wá jà raburabu tí wọ́n ṣe àwọn nǹkan yìí tí wọ́n gbin ọ̀gbìn tí wọ́n kó èrè oko tó tún wá gbèdé ibi tí wọ́n ti fẹ́ tà á àwọn èèyàn á tún bẹ̀rẹ̀ sí máa sọ pé léyìí tí wọ́n ju okọ̀ sísọ kó tó di pé wọ́n gbèdébẹ̀ ńkọ́ gbogbo àwọn nǹkan yìí òun làwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n bẹ̀rẹ̀ sí máa pariwo lé lórí o àwọn kan tiẹ̀ ń fẹ̀hónú wọn bó tiẹ̀ jẹ́ wípé àwọn tó ń fẹ̀hónú wọn ọ̀kọ̀ọ̀kan lára wọn wọ́n ti gbá wọn sí gbàgà ọlọ́pàá látàrí pé kíni lórí pé wọ́n fi ẹ̀hónú wọn wọn lórí bí nǹkan ṣe wọ́n gógó ṣé àlẹ́tọ̀ọ́ láti fẹ̀hónú wọn ṣé bẹ́ẹ̀ làwọn èèyàn ò lẹ́tọ̀ọ́ láti pariwo síta nígbà tí ìnira bá ti pọ̀ jù kí ló wáá dé tó jẹ́ wípé àwọn mẹ̀kúnnù tí wọ́n ń pariwo pé àríru eléyìí rí ẹ bá wa wá nǹkan ṣe sí i làwa ni kí wọ́n fi ṣìkú òfin mú wọn tó wá di wípé wọ́n gbé wọn lápá àyáká wọ́n lọ tì wọ́n mọ́ iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀yin mà ní ọlọ́run mà ní ẹ wò bó ṣe ń lọ ní ìkànnì yorùbá gidi tv adúpẹ́ lọ́wọ́ yín bó bẹ́ẹ̀ ṣe ń láìkẹ́ tẹ́ ń ṣe tẹ́ ń wo àwọn ètò wa àti bẹ́ẹ̀ ṣe ń sọ fún wa wípé ibi báyìí náà ni kárìn sí ó kù síbí báyìí àmọ́ lóore ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ inú òní tọwọ́ yín títí dìgbà mi ta máa tún láǹfààní láti pàdé Olúwarẹ̀mílẹ́kùn Elégbèdé lórúkọ tèmi Pàdéwàwọ̀ bí ọjọ́ rọ̀ ó dìgbà. md ah. ti clearing freighter logistics iṣẹ́ wọn dára